ah àdojúkọ pọ̀ lẹ́nu iṣẹ́ yìí kò síṣẹ́ kan tẹ̀mí ṣe máa ń sọ tí ò ní àdojúkọ tẹ̀ bí mo ṣe sọ nígbà tí mo ti wà ní kékeré ni mo ti fẹ́ràn iṣẹ́ yìí tó dẹ̀ jẹ́ pé mo jáde láti inú ilé kan tó jẹ́ pé ìwé ṣáá ni bàbá mi fẹ́ràn ìwé gan is an educationist màmá mi náà educationist náà ni màá pè wọn so gba tèmi dẹ̀ ti wà ní kékeré mo ti fẹ́ràn tí n bá rí àwọn kan tó ń ṣe kéèkì lẹ́gbẹ̀ẹ́ mi mo tẹ̀ ní àwọn ìyá kan ń gbà yẹn tó jẹ́ àwọn ọ̀rẹ́ ìyá mi àwọn ọ̀rẹ́ bàbá mi tí mo máa ń lọ yọjú wò tán bá ti ń ṣe kéèkì pé ah bóyá wọ́n á ti ẹ̀kọ́ mi kán kọ́ mi lára wọn náà náà fi ọ̀nà ẹ̀ hàn mí náà o láti gbà yẹn o díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé dàgbà o ṣùgbọ́n nígbà yẹn àwọn bàbá mi ò tó ẹni tó máa sọ fún bàbá àtìyá mi pé mo ẹ jọ̀ọ́ mà iṣẹ́ kéèkì ó wù mí mo fẹ́ lọ kọ́ wọn ò bí mi re tó bẹ́ẹ̀ ìdojúkọ kan nìyẹn bí kò sí iṣẹ́ tí ò ní ìdojúkọ tẹ̀ ó kéré o pọ̀ ṣùgbọ́n tí ó jẹ́ ayọ̀ fèmí ni pé gbogbo ìdojúkọ tó ń wá fún èmi o lẹ́nu iṣẹ́ kéèkì gbogbo ẹ̀ lọ́lọ́run bá mi yanjú mo dẹ̀ dúpẹ́. Plateau Jos ìgbẹ́ tí ó kí ogun that's where I'm from mo ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì I work every night and day all season ẹni ọmọ bí ẹgbẹ́ gbé ńlá àṣàrẹ̀ kú ni àṣà máa ń oríwó physical formula. tí mi bá ṣe iṣẹ́ kéèkì yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ mi tí mo máa yàn láàyò ó máa pẹ́ gan-an nítorí mi ì tiẹ̀ mi ì tiẹ̀ rò rí pé àbí yádrẹ́sà àbóhùn mi ṣe kò tiẹ̀ wùn mí ṣe àbí télọ̀ àbóhùn mi ṣe kò tiẹ̀ wùn mí ṣe tó mi tiẹ̀ iṣẹ́ ọwọ́ wo iṣẹ́ ọwọ́ wo iṣẹ́ ọwọ́ wo ni mo wá lè rí ooo tí mo lè sọ wípé bóyá màá tún yàn láàyò tí n bá tún padà wá lọ́jọ́ mi iṣẹ́ kéèkì yìí ni màá tún yàn láàyò nítorí pé iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí dọ́kàndọ́kàn tí mo bá ń sùn tí n bá ní kéèkì tí mo fẹ́ ṣe màá dìde màá kọ́kọ́ wá ṣe màá make sure pé mo parí ẹ̀. àmọ̀ràn ah, mi fún gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí wọ́n dẹ̀ tún nífẹ̀ẹ́ iṣẹ́ kéèkì yìí tẹ́ ẹ bá gbọ́ síwájú bí mo ṣe sọ wípé ìgbà tí mo tiẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ kéèkì yìí tí mi tiẹ̀ tí ì mọ̀ tó tó báyìí pàápàá tí mo wà níléèwé gíga iṣẹ́ kéèkì ìdí iṣẹ́ yìí mo ti ń lo owó tí mo fi ń ra handout tí mo fi ń sanwó léèwé iṣẹ́ yìí náà ni mo kọjú mọ́ tí mo mú láàyò ṣe oríṣiríṣi ohun ribiribiribi. Ribi, ribi mo tún fi ń ran àwọn èèyàn lọ́wọ́ pàápàá nígbà tí mo wà níléèwé àwọn ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ọ̀lẹ dàrùn ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ni mo ti rí níbẹ̀ mo ti fi àwọn owó tí mo ti kó jọ nídìí iṣẹ́ kéèkì mo ti fi ṣe ohun tó dára tó dára ẹ̀yin tẹ̀ ń bọ̀ ẹ̀yin ọ̀dọ́ ó dẹ̀ lè má jẹ́ ọ̀dọ́ bóyá ẹ̀yin tẹ̀ ti dàgbà náà ṣùgbọ́n ẹ ṣì nífẹ̀ẹ́ iṣẹ́ yìí ẹ fẹ́ lọ́kọ ẹ ẹ̀ iṣẹ́ tó dára ni iṣẹ́ tó ní èrè iṣẹ́ tó dẹ̀ ṣe fi yangàn tó ṣe fi wuyì ni pàápàá tó bá jẹ́ pé ẹ ti ń rẹ̀wẹ̀sì pé kò tiẹ̀ sí nǹkan mò ń gbà wá ní ìmọ̀ràn ni o ó tó dára ó wà nídìí iṣẹ́ kéèkì gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ tẹ ti ń fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ yìí pé kìnnìkan kìnnìkan iṣẹ́ tó dára iṣẹ́ tó lérè lórí ni mo dẹ̀ tiẹ̀ kọ́kọ́ fẹ́ fi eléyìí gan dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tán fún wa ní àǹfààní tó rẹwà báyìí láti ẹ̀tú fi gbé iṣẹ́ kéèkì yìí láti fi gbé lárugẹ iṣẹ́ kéèkì iṣẹ́ tó dára ni mo dẹ̀ tún ní ayọ̀ láti sọ fún wa pé bí mo ṣe wáyé mo ti train ogunlọ́gọ̀ àwọn èèyàn tó tẹ̀ jẹ́ ohun tó máa ń múnú mi dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti train wọ́n ti wà nílùú òyìnbó àwọn míì ti wà nínú iléeṣẹ́ ńláńlá wọ́n rí nǹkan tó dáa láti ọ̀dọ̀ mi òun náà náà ṣe ń kí mi so ẹ̀yin náà ẹ jára mọ́ iṣẹ́ yìí nǹkan iṣẹ́ tó dára ni. chocolate cake ni mo fẹ́ ṣe báyìí tí mo fẹ́ fi hàn wá ní ìṣẹ́jú kékeré àti wọn kọ́ọ̀pù mẹ́ta fúláwà sínú bí a ní baking powder a máa fi one teaspoon sí tẹ́ bá rí inú àjọ náà ló wà máa jọ gbogbo ẹ̀ papọ̀ mo ní bicarbonate soda a máa fi one teaspoon náà sí gbéyọ̀ fún mi iyọ̀ lélẹ̀ a máa fi one teaspoon náà sí paríparí ẹ̀ a ní cocoa powder a máa fi half cup half cup sínú ẹ̀ àwọn ìgbésẹ̀ tó kù tá a máa ṣe lẹ́yìn ìgbà tá a ti jọ gbogbo àwọn oníyẹ̀fun wa síbì kan òun náà ni a ní milk two cups òun náà la máa lò. a ní one cup of sugar àti wọ̀n sílẹ̀. irú nǹkan tá a máa lò, òun náà leleyi táwọn olóyìnbo ń pè ní mixer Pátápátá báyìí ó wá ku àwọn mìí tí wà nínú ilé iṣẹ́ ńlá ńlá wọ́n rí nǹkan tó da eh láti ọ̀dọ̀ mi, òun náà ni wọ́n ṣe ń kí mi. So ẹyin náà ẹ jára mọ́ iṣẹ́ yìí, eh nǹkan iṣẹ́ tó dára ni. Chocolate cake ni mo fẹ́ ṣe báyìí tí mo fẹ́ fi hàn wá ní ìṣẹ́jú kékeré tí wọ́n kọ́ọ̀pù mẹ́ta flour sínú bí a ní baking powder a máa fi one teaspoon sí tẹ́ bá rí inú àjọ náà ló wà máa jọ gbogbo ẹ̀ papọ̀. mo ní bicarbonate soda a máa fi one teaspoon náà sí gbé iyọ̀ fún mi iyọ̀ lélẹ̀ a máa fi one teaspoon náà sí paríparí ẹ̀ a ní cocoa powder a máa fi half cup half cup ṣe ń nà ẹ́. àwọn ìgbésẹ̀ tó kù tá máa ṣe lẹ́yìn ìgbà tá a ti jọ gbogbo àwọn oníyẹ̀fun wa síbì kan òun náà ni a ní milk two cups òun náà la máa lò ọ̀kan tàbí méjì mú dání gbogbo nǹkan tá a ti ṣe lénìí inú mi dùn gan ni nítorí pé mo mọ̀ pé mo tún ti impact knowledge fún àwọn kan lọ́jọ́ tèmi yìí. Mo dẹ̀ wá ń fi àsìkò yìí gan dúpẹ́ ọpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Orísun tẹlifíṣàn tán fún wa ní àǹfààní yẹn, tán tún fún ẹ̀yin náà ní àǹfààní yẹn, tán jẹ́ kí ẹ lè rí iṣẹ́ ọwọ́ wa, tán jẹ́ kí ẹ rí iṣẹ́ ọwọ́ wa wò léni ilé Orísun tẹlifíṣàn lágbára Ọlọ́run ọba mi, ọba òkè, òkè òkè báyìí náà ni ilé-iṣẹ́ yín máa máa lọ. Mo wá ń fi eléyìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá tẹ̀ ń wò mí. Ẹ̀yin ò bá jẹ́ tailor, ẹ̀yin ò bá jẹ́, adirun, ẹ́, wípé ẹ máa wo ilé-iṣẹ́ Orísun tẹlifíṣàn. Ni gbogbo ìgbà ẹ má yí kúrò níbẹ̀ nítorí pé ilé-iṣẹ́ tó ń gbé ọmọnìyàn lọ́wọ́ sókè ni, ilé tó fẹ́ràn àwọn mẹ̀kúnnù ni.